ọpẹ́ ìyìn fún ọlọ́run ọ̀gá ògo àpáta ayérayé ọba tó ti ń bẹ káyé tó bẹ ọba tó máa máa wà nígbà táyé ò ní sí mọ́ ọlọ́run tó ń gbénú ọ̀run tó ń pàṣẹ lórílẹ̀ àlàyé ọlọ́run tó mọ gbogbo ayé tẹ́nikẹ́ni ò mọ̀ ọlọ́run tó dá òbí fún ọmọ ọlọ́run tó dọ́kùnrin tó dóbìnrin ọlọ́run tẹ́nikẹ́ni ò dá tí ò níyà tí ò ní bàbá kìkì ògo nínú ògo ọba tó gbàgbára kúrò lọ́wọ́ ikú ọba tó gba ìṣẹ́gun kúrò lọ́wọ́ ìsà òkú ó ní ikú oró rẹ̀ dà ó ní ìsà òkú ìṣẹ́gun rẹ̀ dà ọba tó ní ká má ṣe pe òkùnkùn ní ìmùlẹ̀ ó nítorí wọn kì í ṣe ìmùlẹ̀ níwájú òun ọlọ́run alààyè ọba tó ní ta ní ìwọ òkè níwájú Serubábẹ́lì ó ní wọn yóò sì di ìtẹ̀mọ́lẹ̀ pátápátá pátápátá àkìkì ògo nínú ògo àrí ìró àlá àpáta ayérayé ọba tó mọ wá tó mọ̀ wá ọba tó mi ìmí inú ènìyàn sí wa nínú ọba tó dá wa ọba tí ò jẹ́ adòkú ọlọ́run tí ò jẹ́ ayáwèrè ọlọ́run tí ó jẹ́ kórí báwọn ọ̀tá wa ṣe fẹ́ kórí fún wa ọlọ́run tí ó kì í ṣe ọ̀rẹ́ àwọn ọ̀tá wa ọlọ́run tó dá wa tí ò dá wa ah mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọlọ́run fún ayé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá mo ní olúwa ó ṣé fún ayé tèmi náà mo ní olúwa ó ṣé fún ayé wa nílé iṣẹ́ Orísun tẹlifíṣàn mo ní olúwa ó ṣé mo dé lórúkọ ọlọ́run Ísírẹ́lì mo dé lórúkọ ọlọ́run bàbá mo dé lórúkọ ọlọ́run ọmọ mo dé lórúkọ ọlọ́run ẹ̀mí mímọ́ ọba tó ní kí n máa lọ ó ní búburú kò ní ṣubú lèmi àtàwọn olólùfẹ́ mi ó ní bẹ́ẹ̀ ni àrùnkarùn kan báyìí ó ní kì yóò sún mọ́ àgọ́ wa tó àtẹ̀mí àti yín ẹjẹ́ jọ sọ wípé olúwa ò ṣe é kó tó ní pé mo tẹ̀síwájú rárá rárá mo dúpẹ́ púpọ̀ púpọ̀ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ máa ń fi àkókò sílẹ̀ láti wo ètò Ògo Ìgbàlà tètè tún máa ń gbé ẹ̀rọ amóhùnmáwòrán yín àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tẹ́ máa pè mí pé à àǹtí Fowóṣadé wà ẹ ṣé gan ni o agbádùn ètò tèní láti ilẹ̀kùn tọ́nu ni Kogi ni Èkìtì ni Ọ̀yọ́ ni Èkó ni Ìlọrin ni Kánò gbogbo yín pátápátá ni mo kí o torí pé láìsí èjìká tiyín kò sí bí aṣọ bó ṣe fẹ́ dúró lọ́rùn tiwa ẹ ṣé púpọ̀ bẹ́ẹ̀ ṣe wá nífẹ̀ẹ́ wa tẹ nífẹ̀ẹ́ wa nílé iṣẹ́ Orísun lórúkọ Jésù Kristi ìfẹ́ tó ga jùlọ àtẹ̀yìn àti ilé yín àti ẹ̀yin àti ọ̀nà yín ẹ̀mí mímọ́ a nírúfẹ́ tó ga jùlọ bẹ́ẹ̀ a nìsín. tó lẹ́nìí lórí ètò ògo ìgbàlà ó yẹ kẹ́ ẹ ti wọ̀ pé lórí ètò ògo ìgbàlà ọ̀rọ̀ ọlọ́run lẹ́yọ kọ̀ọ̀kan pẹ̀lú àkórí ọ̀tun ọ̀tun ló ń gbogbo ìgbà la máa ń mú wá sórí ẹ̀rọ amóhùnmáwòrán yín lórí ètò ògo ìgbàlà kó tó di pé mo tẹ̀síwájú lẹ́nìí ẹ má gbàgbé adéfẹ́wá fowóṣadé lórúkọ tèmi ọmọ onílẹ̀ ọmọ ọba ọmọ onílẹ̀ tó máa ń tẹ̀ jẹ́jẹ́ àjèjì àtẹ gírígírí nípínlẹ̀ Ọ̀ṣun àmẹ́mi làwọn onírìí tí ò ní fẹ́ kó tú àwọn tó ń bọ́ wa gbé àwọn ni wọ́n ń ṣe ń bẹ̀ gbogbo ara lè bàbá mi nípínlẹ̀ Ọ̀ṣun mo ní ṣe dáadáa ni mo bá yín gẹ́gẹ́ bí èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín náà ti wà níyìn ní àlàáfíà lẹ́nìí àtẹ̀mí àtàlejò mi àti wà níkàlẹ̀ tẹ bá ń gbọ́ tó wá ní ẹ ẹ pásítọ̀ ọláọ̀rẹ́ ẹ bàbá ọláọ̀rẹ́ ẹ ìránṣẹ́ ọlọ́run ọláọ̀rẹ́ àti wà níkàlẹ̀ lẹ́nìí a ti wà ní ìkàlẹ̀ lẹ́ni ṣùgbọ́n kó tó di pé mo gbé àlejò mi wọlé hmm, ó lọ́rọ̀ kékeré kan tí mo fẹ́ ká bára wa sọ o bíbélì ní ẹ mú gbogbo ìdá mẹ́wàá wá sí ilé ìṣúra kí oúnjẹ bá a lè wà ní ilé mi ẹ sì fi èyí dán mi wò nísinsìnyí bí èmi kì yóò bá ṣí àwọn fèrèsé ọ̀run fún yín kí n sì tú ìbùkún jáde tó bẹ́ẹ̀ tí kì yóò sí àyè tó láti gbà á hmm. ìdá mẹ́wàá ìdá mẹ́wàá kí n tún wá padà sókè nínú ìwé Málákì orí kẹta yìí náà ni ẹsẹ̀ keje ẹsẹ̀ kẹjọ ó ní ènìyàn yóò ajá Ọlọ́run lólè bí ẹni tó bá wà tí ó bá kí ń san ìdá mẹ́wàá tó máa ń lọ ilé ìjọsìn láì sanwó ọrẹ ó ti ń ja Ọlọ́run lólè o àwọn kan wà ẹ jẹ́ kí n pín sọ́nà méjì àwọn kan wà tó jẹ́ pé ní tòótọ́ kò sí nǹkan kan wọn ò ní láti sọ fún ìyàn wọn ò jẹ̀bi ọlọ́run wọn ò dẹ̀ jẹ̀bi ènìyàn nítorí pé ní tòótọ́ ọlọ́run náà rí i pé kò sí nǹkan kan lọ́wọ́ wọn bíbélì gan tilẹ̀ sọ ó ní olúwa ń fi onínú dídùn ọlọ́rẹ ẹni tó bá ní òun ṣiṣẹ́ òun gbowó oṣù ni tàbí yálà ọ̀sẹ̀ọ̀sẹ̀ ni wọ́n ń sanwó ẹ̀ ẹ̀tọ́ ẹ̀ sàn dá mẹ́wàá ẹ̀tọ́ ẹ̀ lọ sí ilé ìsinmi níjọ́ ìsinmi kó o lọ pẹ̀lú ọrẹ dání bíbélì tiẹ̀ sọ ó ní kí ẹnikẹ́ni kó má ṣe wá sílé mi olúwa ní kí ni o ní ọwọ́ òfo tó o bá ní ní ìsàwọn tí ò ní tọ́lọ́ndẹ̀ rí pé ní tòótọ́ wọn ò ní ní ìsàwọn eléyìí àmúwọ̀ tó jẹ́ pé o ní òsàndá mẹ́wàá ó ti ń jọ ọlọ́run lólè o ò lọ sílé ìjọsìn òsanwó rẹ ó ti ń jọ ọlọ́run lólè o mo bẹ̀ wá lénìí ẹ jẹ́ yí padà kúrò nínú èrò búburú ẹ jẹ́ ká gbé ẹ̀mí tuntun wọ̀ ẹ jẹ́ ká ní ìpinnu ọ̀tún pé à ah, látẹ̀ni lọ́mì ní máa jẹ ọlọ́run ló lè mọ̀ máa máa san ìdá mẹ́wàá mi ẹ má gbàgbé ọ̀rọ̀ ọlọ́run pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni ẹ̀yin tí mò ń sọ fún ó bá yín wí èmi náà tí mò ń sọ kò yọ mí sílẹ̀ o ó yẹ ẹbí èmi náà pé Fowóṣadé ṣe òsàn àmẹ́wàá ẹ̀ ẹbí mi ẹbí mi ẹbí mi ẹ má ti ju ẹbí mi hmm. ọ̀rọ̀ ọlọ́run ni o gbogbo èèyàn pátápátá ló bá wí àwọn òjíṣẹ́ ọlọ́run tó ń làágùn lé wa lórí ẹ má jẹ́ ká jẹ́ kébi pa wọ́n kú àwọn náà ní bùkátà àwọn náà níyàwó wọn lọ́kọ wọn lọ́mọ wọ́n ní ẹbí tó ń retí àwọn náà gẹ́gẹ́ bí àwọn ẹbí tiwa náà bí wọ́n ṣe ń retí wa ẹ má gbàgbé ó ní tá a bá ti dán òun wò tá a sọ̀dá mẹ́wàá wa tí a lọ sílé ọlọ́run lọ́wọ́ òfìfo ó ní ká dán òun wò ó ní bóyá òun ò ní ṣí fèrèsé ọ̀run sílẹ̀ ó ní ìbùkún yẹn máa kún tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé kò ní sí àyè tó máa gbà á mọ́ ẹ dán ọlọ́run wò kẹ́sì ni pé kí ni o rere ni Olúwa tó àlejò mi mo sọ lẹ́ẹ̀kan mo ní wọ́n ti wà níkàlẹ̀ bàbá Ọláọ̀rẹ́ kó tiẹ̀ tó ní pa àtẹ̀síwájú rárá ẹ kọ́kọ́ bá mi kí gbogbo ara lé ná. ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. hallelujah. a fi ọpẹ́ àti ìyìn fún ẹni tó dá ayé àti ọ̀run. Hmm, kìkì ògo nínú ògo ẹni tó fún wa ní àǹfààní láti jẹ́ alààyè lónìí. bẹ́ẹ̀ ni o wíwà láàyè wa agbára rẹ̀ ni. bẹ́ẹ̀ ni. ṣáájú gbogbo ẹ jẹ́ ká gbàdúrà arúgbó ọjọ́ agbẹ́yíga. olúwẹ̀ ṣe é lórúkọ jésù kristi ti nazareti olúwa gba ọpẹ́ wa àdúgbà fún àǹfààní tí a rí gbà àdúgbà fún ìwà láàyè fún gbogbo etí tó ń gbọ́ wa fún gbogbo ojú tó ń wò wá fún iléeṣẹ́ orísun agbẹyìnga ọlọ́run wa ẹ gba ọpẹ́ wa ọlọ́run ológo tí ó máa gbògo lọ a fi ohun gbogbo lé ọ lọ́wọ́ nínú ètò tòní olúwa gba ìjọba gbogbo ènìyàn pátápátá tó ń kópa nínú ètò yìí lórúkọ jésù ẹ di alábùkún fún ọ̀rọ̀ yín ti dayọ̀ náà bẹ́ẹ̀ ló dẹ̀ rí o àṣẹ ọlọ́run gorí ẹ̀ kò dẹ̀ ní yí padà ní orúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. mo kí gbogbo wa pátápátá tí a wà nídìí tẹlifíṣàn wa níbi tí a wà gbogbo ojú tó ń wò wá gbogbo etí tó ń gbọ́ wa bí olúwa ti bẹ tí agbára rẹ̀ kò yí padà a ò ní fẹ́ lòmíràn ṣe yín. àmín. bí ẹ ti ń fẹ́ ilé iṣẹ́ Orísun yìí ohun rere tí ayé yín fẹ́ ọlọ́run yóò máa yọ̀ǹda ẹ̀ fún yín. àmín. bákan náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olùṣẹ́ oníṣẹ́ ilé iṣẹ́ yìí àwọn alájọṣiṣẹ́pọ̀ tí wọ́n dìjọ ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ yìí mo gbàdúrà wípé ẹ ò ní ṣe ohunkóhun ṣe. láti àkókò yìí lọ ire àti àánú yóò sì máa bá gbogbo wa gbé bí ẹ ti ń gbọ́ wa ẹ ó sì di alábùkún fún. àmín hmm. ẹ̀yin náà ti rí mi ò ní láti sọ fún yín o pé ṣẹ́ja ni àbí ń bá kàn ẹ̀yin náà ti mọ nǹkan tó jẹ́ ẹ rí i pé ká tiẹ̀ tó bẹ̀rẹ̀ gangan ẹ̀yin náà máa mọ̀ bí àpẹẹrẹ tẹ́ ẹ bá lọ sílé ìjọsìn kan tẹ́ ẹ bá ṣe ń wọnú ilé ìjọsìn yẹn báyìí tẹ́ ẹ bá lẹ́mìí ọlọ́run nínú o ẹ̀mí kan máa ní à ah, ó máa sọ rárá rẹ ni pé wàá mọ̀ pé ní tòótọ́ inú ìjọ tó wọ̀ yìí o ẹ̀mí ọlọ́run tòótọ́ wà níbẹ̀ àmọ́ tẹ́mi ọlọ́run tó tó bá ṣe wà níbẹ̀ o tẹ́ bá ṣe wọ̀ bẹ̀ báyìí nǹkan kan máa sọ fún ara tí ń gò ní dìde ẹ̀mí mọ́nú tí ń gò ní dìde bẹ́ẹ̀ náà ní lẹ́nìí ẹ rí i pé bàbá ẹ̀mí ọlọ́run ti jókòó sínú ayé wọn lódidi lórúkọ jésù kristi gbogbo ọ̀rọ̀ tó máa jáde látẹnu wọn sínú ayé tí sínú ayé tèmi náà lẹ́nìí ẹ̀mí tó máa jẹ́ kọ́rọ̀ ẹ lọ ṣiṣẹ́ ìṣẹ́gun iṣẹ́ ìwòsàn iṣẹ́ ìdáǹdè iṣẹ́ ìtúsílẹ̀ nínú ayé nínú ayé tèmi náà lórúkọ Jésù kó wọnú ayé wa lọ. àmín. bàbá nínú Olúwa bàbá Ọláọ̀rẹ́ wọ́n fẹ́ bá a sọ̀rọ̀ pẹ̀lú àkórí kan tí a pè ní tètè kọ́kọ́ ṣe kí ni o kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà Bíbélì náà sọ ó ní ẹ kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà ó ní gbogbo ìtókù ó ní a ó sì fi fún wa bàbá nínú Olúwa ó yá ẹ já kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa ẹ jẹ́ kán bá wa wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run wí nínú ìwé ìhìnrere ti Matthew orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n Matthew chapter six verse thirty-three. Yes. Ìwé Matthew orí kẹfà ẹsẹ̀ kẹtàléníọgbọ̀n. Ṣùgbọ́n ẹ tètè máa wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀. Gbogbo nǹkan wọ̀nyí ìyá ó sì fi kún fún yín. Bẹ́ẹ̀ni, ẹ tètè wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀. Èyí tó bá kù, a ó fi kún fún yín. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa. Hmm ẹ ti gbọ́ ó ní ká tètè wá ìjọba ọlọ́run ó ní gbogbo nǹkan tó bá kù ó ní a ó fi kún fún wa kí ni àwọn nǹkan tó bá kù yìí nígbà tá a bá dókè lọ́nà tá a bá padà dé gbogbo nǹkan tó kù yìí gangan tí ọlọ́run sọ yìí a máa yànnà lé lórí lẹ́yọ kọ̀ọ̀kan ó yá ẹja jọ̀lọ̀ yàn lọ́run lógo.